بني الإسلام على خمس خمسة أركان في الدين صوم وصلاة وزكاة حج والشهادتين شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله إقامة الصلاة إيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله لا أعبد في الكون إلا الله ورسولي للبشر هدى الإسلام على خمس خمسة أركان في الدين وصلاة وزكاة حج والشهادتين وأكلم بيان لكتابه القرآن والصلاة والسلام على سيد الأنام نبينا أبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه وتابعين لهم بالإحسان إلى يوم الدين إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ó wù nínú àánú rẹ̀ tó fi wá sa ẹni kan wá lẹ́sà ọ̀sà wá lẹ́sà ọ̀dà yà sọ́tọ̀ ọwá sípayọ̀ kan wa ọwá fi Islam síbẹ̀ ọba tó fi Islam sílẹ̀ míì. òun náà lọ́ba tí máa ń fi ọ̀nà mẹ́ni tó bá wù ú ẹni tó bá sì wúlé ọ̀sọ̀ ọ̀nù ọlọ́wọ́n adúpẹ́ fún ọ. عدد ما شكرك شاكرون وعدد ما غفل عن شكرك الغافلون اللهم لك الحمد على نعمك في السماوات على نعمك في الأرض وما بينهما وعلى كل نعمة أنعمت بها على عبادك الصالحين أواب pẹ̀lú agbára rẹ̀ ọlọ́mọsàjì adúpẹ́ jálẹ̀ kò fi aṣínú àwọn wá àfúrú dáwàáhùn alhamdulillahi rabbil alamin àwọn tó mọ̀ dúpẹ́ ọba wọnú àrìjẹ́nà ìgbẹ́ ọlọ́run ṣe ó adúpẹ́ ó ọlọ́mọsàfà wọnà sínú àwọn tí ó wà àrìjẹ́nà náà nítorí kò sí oore kan tó ṣe fún ilé ayé tó tó Islam òun náà lóore tí ò sóore mí lẹ́yìn rẹ̀ mọ́ kò tó lámọ̀ ṣe fún ilé ọlọ́run tó ti di ọ̀rẹ́ rẹ̀ yá mi nínú ẹ̀sìn wa ọba ọba a dúpẹ́ fún òun náà ni ọba tó jẹ́ pé ọsàn àánú wa ó ní ká máa ṣe islam tiwa pẹ̀lú àgbọ́yé mùsùlùmí pọ̀ lérí lẹ̀ àwọn tí wọ́n ṣe islam pẹ̀lú bá a ṣe mú wa wọn ò tó kàn islam àṣà làwọn èèyàn ṣe islam bá ṣe bá àwọn ọ̀fẹ́ máa tọ́wọ́ ní kùránì àti súnà bí wọ́n ṣe ń ṣe ń lu wa nì báwọn afáwọn ṣe ń ṣe lélẹ́yìn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run tó wá ṣàánú wa ó dúkà máa tẹ̀síwájú nínú àgbọ́yé ẹ̀sìn wa tó dúkà máa tẹ̀síwájú nínú ìmọ̀ wọn mímọ̀ torí ẹnìkan kan ò ní gbọ́ síláàmù yẹ àfẹ́ntì máa ń wá mọ̀ anábìdí máa dídí lọ́wọ́ bí khairan yufaqihuhu fi ddin tọ́lá wọn aláàbá fẹ́ ṣàánú yàn yóò ní kéèyàn máa wá fíkíwọ̀ ẹ̀sìn káàkiri fíkíwọ̀ ẹ̀sìn nítorí pé ẹ̀sìn wa ó nídìí fíkíw tí ọba sí fíkíw ẹ̀sìn ọba di ẹ̀sìn nàṣàrà ìbádìí ẹ̀sìn yahudi ìbádìí ẹ̀sìn àwọn abọ́gibọ̀pẹ̀ torí kò sí fíkíw fáwọn kò sí tíra kan tẹ́tẹ̀lé kò sí ojúṣe kan tára ránṣẹ́ wọn lédi tí wọ́n ṣe yẹ àwọn kan bá ti wọn lọ náà ni àmọ́ bẹ́ẹ̀ ọba ṣe yẹ wàmà ọlọ́run tó wá ní ká máa gbìyànjú láti máa wàmà káàkiri ọlọ́run bá náà lọ́ba tá a dúpẹ́ fún ọ ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́bà òjíṣẹ́ ọlọ́run onílẹ̀ ànábì wa Muhammad kọ́bà wọn alẹ́ àtàwọn sàhábà rẹ̀ pátá àti gbogbo àwọn ẹni rẹ̀ àdáwò tí báyà téèyàn fi ń ṣe àdúrà fara alẹ́ ànábì nìkan tí wọ́n máa ṣe pé lọ́sàhábà ọlọ́mọdé ẹni kọ̀ọ̀kan mọ́ orí ibú ni ọlọ́mọdé ọwọ́ lóyìn àti gbogbo olú mùsùlùmí ibi tó ti wọ̀ ọlọ́mọdé àbá lè jáde ńbẹ̀ àwọn tí wọ́n ń pè àwọn mùsùlùmí tá a máa ń pè ní ṣíà lọ́wọ́ tí ń ka tíra lọ o lè ṣe tíra ra o o lè ṣe rí ní wẹ́bsáìtì wọ̀ tó bá ti ní Allahumma salli wa sallim ala alihi ayé àti mẹ́ ẹ̀ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nu Allahumma salli àtàrà alẹ́ ànábì àti sọ̀hábà ànábì gbogbo wọn náà ni ọmọlẹ́yìn ànábì wa Muhammad àwọn àtàdúrà fún gbogbo àwọn sọ̀hábà pátá tí wọ́n gbé Islam tí wọ́n gbé lárugẹ tó fi dọ́dọ̀ tiwa náà ọlọ́mọsàbà kẹ gbogbo wa gbogbo àwọn àlùfáà tá gbọ́dọ̀ wọn kọjá tí wọ́n kọ́ wa àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ ọlọ́mọsàbà sanwó lẹ́sàárẹ̀ gbogbo àwọn tí wọn ò rí mọ́lẹ̀ sunna nínú wa àwọn mí kọ́ wa ní lárúbáwá àwọn ọ̀kọ́ wa sunna kọ́lọ́hún mọ́sá wọlé àánú àwọn tí ò tí ì kú nu wọn ọlọ́mọ́sá wa dá wọn padà sínú sunna kó tó jáde láyé gbogbo àwọn tí wọ́n ti lọ tí wọ́n kú lédi islam ọlọ́mọ́sá bá ní kẹwọn mo kí gbogbo aráàlú ọgbọ̀rọ̀ àti gbogbo àwọn tí wọ́n ń darí wa níbẹ̀ nínú àwọn afẹ́sìn àti gbogbo àwọn ọ̀dọ́ lọ́kùnrin wa àti lóbìnrin wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa èyí tó dáadé nílẹ̀ ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́ déyìn ní pé kí mo wá ọlọ́lẹ̀ ṣe ń bẹ̀ òun náà níbi wọ́n ti ń túmọ̀ koran tẹ́tẹ́ sàlàyé ọ̀rọ̀ ọlọ́run fún yàn èyí tó ṣe dáàdì nínú ojú ọ̀nà tẹ́yẹ máa ń tẹ̀lé láti fi sẹ̀sìn òun náà ni sunna òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ẹ wá rí ìtò burú jáì nínú àwọn ojú ọ̀nà tẹ́yẹ máa ń tọ̀ òun náà ni ẹ̀sìn tẹ́yẹ máa ń ṣe tọ́jẹ́ pé àwọn abéèrè pé ẹ̀sìn tó ń ṣe yìí nínú àyàwó láti rí oníkọ̀láyà ẹ̀fáyàlẹ̀ àní ẹ̀sìn tó ní àmà ṣe yìí nínú àdísì ó láti rí oníkọ̀ ládìsì ìmú láti wá rí oní wọ́n mú wá fún àwọn bàbá lójú oorun ni lójú oorun ni wọ́n mú wá fáwọn bàbá wọ́n pè lẹ́sìn bídíà ni wọ́n máa ń ṣe kíní ni wọ́n máa ń pè ànábì ní kullu bídíà gbogbo ń tabá ti dálẹ̀ ànábì àdádálẹ̀ náà ni wọ́n máa jẹ́ àrọ́dàrọ́dà ẹ̀sìn àgbélẹ̀rọ ẹ̀sìn kọ́lọ́mọjà bá wọn ṣe o gbogbo àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ti mà ọlọ́mọsàbá dá wọn padà sójú ọ̀nà àwọn míì mà pé bídíà làwọn ṣe àmọ́ tí wọ́n mọ̀ sọ fún yín ni pé táwọn bá wá filẹ̀ kí làwọn mọ̀ jẹ ṣe mọ̀ pé ibi wọ́n lọ tí kò yé wọn náà ni torí kólù bídíà àti dọ̀láàlà àbí wọ́n ní àná ní bídíà anábìsí mọ̀ ní àmìlà àmàlà lẹ́sà àlẹ́ àmúrúnà fọwọ́rọ́d ẹni bá ṣiṣẹ́ kan tí ò sí àṣẹ wa lérí ẹ̀ ipe ọlọ́run ní ká ṣe é ọlọ́run ní gbaṣẹ́ náà lọ́wọ́ rẹ̀ bó ṣe kọ́ pọ̀ tó mo wá bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ sàlékún sàbáàtì wa lérí sunna nabi wa muhammad sallallahu alaihi wa sallam mo kí àwọn àlùfáà wa tí wọ́n darí ètò fàdúlà tó sheikh mujahid abdullahu ta'ala àti gbogbo àwọn ulama àwọn afágbàgbà tí àwọn ń kalẹ̀ kọ́lọ̀ musa gba iṣẹ́ wa. láàrin bí wákàtí kan pẹ̀lú ìyọ̀dá ti ti ọlọ́run bá wa ẹ̀kọ́lọ́ musa ìtọ́wọ́sọ́nà wọ́n ní ká gbé ọ̀rọ̀ kan yẹ̀wò ọ̀rọ̀ táwọn afa ti ń bá wa sọ náà àmọ́ gbogbo àti èèyàn bá ń rìpíìtì ọ̀rọ̀ ẹ̀sìn wa náà lè èèyàn máa gbọ́ yéèsì òun náà ni makanatu sunna wa wadhaifuha wa anwa'uha fil islam ipò wo ni sunna wà nínú ẹ̀sìn islam yìí táwọn ṣe nítorí pé lẹ́ni àdánwò bá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí látara páńpẹ́ èṣù táwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n dẹ́lẹ̀ fún wọn àwọn ẹ̀tẹ́ ẹ̀sìn yìí àwọn ni wọ́n pè ní alimusitashirikun àwọn òyìnbó ni wọ́n lọ lè kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tí wọ́n ń sìn ní sharik àtàwọn àṣà wọn nígbà wọn wá kó méjèèjì dé àwọn tó ràn wọn ṣe wá sọ fún wọn yìí pé ẹ̀fà sálẹ̀ ẹ̀sìn ní kẹ́lẹ̀ mójútó nígbà yìí ti gbọ́ lárúbáwá ń sìn ti ṣe mùsùlùmí islam yẹn afẹ́ dàrú afẹ́ dàwó ẹ wá lọ lè kẹ́kọ̀ọ́ lárúbáwá bẹ́ẹ̀ bá ti wá gbọ́ lárúbáwá tán ẹ wá máa fi èdè wọn ẹ máa fi da ìsìn wọn rú nínú tíra wọn àwọn tá a wí yìí wọ́n pọ́ǹpù owó fún wọn wọ́n fún wọn lóúnjẹ wọ́n fún wọn lówó plane àwọn tá a wí ṣiṣẹ́ wọ́n sì rí ṣẹṣẹ lára àwọn tọ́lọ́ ń ká dára pé wọ́n rí ṣẹṣẹ lásìkò tí ó wá di pé ìmọ̀ fọ́nká tíra ń pọ̀ íńtánẹ́ẹ̀tì ó wà kálukú láǹfààní láti wo máa ka nǹkan tí ó jìnnà ibi tẹ́sẹ̀ yìí ò lè dé déyìn fi jáde láyé ojú yẹn lè débẹ̀ látara àwọn social media eléyìí wá fún àwọn ọ̀tá súnà láàyè láti tójú bọ àwọn tíra àwọn ọ̀tá ẹ̀sìn níbo jẹ́ pé ọ̀tá ẹ̀sìn làwọn àwọn eléyìí náà ọ̀tá súnà làwọn náà wọ́n ti dọ̀rẹ́ wọ́n sì ní ọ̀rẹ́ ọ̀tá ẹni kí ni jama ọ̀tá ẹni náà ni lọ́wọ́ dàbí gbàtọ́ jẹ́ pé àbí súnà tá à ń gbọ́ tẹ́lẹ̀ kọ́ káwọn èèyàn láyà láyà kan máa sọ pé súnà o kò sínú Islam àwọn èèyàn láyà láyà wọ́n tún sọ pé kùránì nìkan làwọn gbàgbọ́ àwọn ọgbọ̀n kan mìíràn lẹ́yìn kùránì wọ́n ti kọ àwọn tíra yìí ilẹ̀ tipẹ́tipẹ́ ọ̀nà jìnnà jẹ́ kọ́wọ́ àwọn yòótọ́ táwọn ti fèsì lérí ẹ̀ tipẹ́tipẹ́. wa di pé tí wọ́n ń dàrú máwọn èèyàn lọ́wọ́ pé ah, àbí súnà náà ni nílẹ̀ Yorùbá gan àwọn bàbá wa ní ọlọ́run kọ́ba kọ́ba sí kíni kọ́ba gbé súnà kọ́ba rẹ ẹ̀hẹ̀ wọn kọ́ba paná adébọ̀rẹ́ kọ́ba wa rẹ bídí àṣetánì lẹ̀ ẹ̀kọ́ wa fà nẹ́bí kọ́ba gbé rẹ bídí àṣetánì lẹ̀ àbí. wọn bá sọ pé kọ́lọ́mù bá pa bídà náà rẹ ni wọn kàn ní ká rẹ lẹ̀ díẹ̀ ni <laughs> nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà bídà yóò kó nínú dáńsẹ́ ni èyí tí wọ́n ń ṣe nígbà wọn lò fìdáwò wọ́n sòkú wọ́n sì ṣe kádìrì lénìí àwọn ọ̀tá ẹ̀sìn ni wọ́n fẹ́ wó ẹ̀sìn àwọn wá gba inú Kùránì wọlé wọ́n rí pé gbogbo táwọn dàrú inú Kùránì ọlọ́run ọba tó dúró ti nǹkan rẹ̀ ọlọ́run mójútó àwọn èèyàn sì mójútó wọn ọ̀rọ̀ náà lọ àwọn tó fi láti ṣe tán rọ̀jì wọ́n ní fawailu lil musallin egbe kọ́ máa bá àwọn akẹ́rùn kan wọ́n bá dákẹ́ síbẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ fáwọn èèyàn pé ọlọ́run ṣépè lẹ́yìn tẹ́ ń kírun nínú alukur'an àwọn afẹ́sìn wá dìde mọ́ ọlọ́run pé ẹ̀ka délẹ̀ ẹ̀ka délẹ̀ alladhina hum an salatihim sa'un àwọn tọ́lọ́run rí fáṣílẹ̀ àwọn akẹ́rùn tí wọ́n máa tọ́jẹ́ pé wọn èké irun lásìkò rẹ̀ ọlọ́run ni wọ́n wọ̀ náà kan tó wà lè jẹ́nà akẹ́rùn ni wọ́n lò tọ́ wọ́n wọ̀ náà bá fèrè nìkan fèrè lérí wọn ni ẹ̀ka ẹ̀ka gbogbo àwọn tí wọ́n dàrú nu yẹn pọ̀ wọ́n rí i pé wọ́n dìde sáwọn lọ́rùn wọ́n wò pé ẹja fi lẹ̀ ọlọ́run sì ti sọ pé àwa tá a sọ kalẹ̀ náà là ń sọ nǹkan wa takafala Allahu bi hifdhil Qur'an fúnra ara rẹ̀ ọlọ́run lè mi gángan ní sọ nǹkan ọlọ́run ọba Allah ni wọ́n ń sọ Qur'an sídìkìrù yìí ọlọ́run ọba Allah kọ̀ wá yẹ kò bò lẹ́ni tí ó máa sọ bayanu zikiri àlàyé Qur'an kí ni Qur'an as-sunnah ọlọ́run wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim àwọn lásọ zikiri kalẹ̀ Qur'an ìwọ ànábì lọ́wọ́ ma wá sàlàyé zikiru yẹn fún wọn níta sọ kalẹ̀ fún wọn yẹn ìwọ lọ́wọ́ ma sàlàyé ẹ̀ tí àwọn èèyàn bá gbọ́ àlàyé zikiri zikiri náà ò ní yé wọ́n ní aṣọ Qur'an kalẹ̀ àmọ́ ìwọ lọ́wọ́ ma sàlàyé àlàyé ìdílé ọlọ́ọ̀lọ́sọ̀ kalẹ̀ nítorí pé gbogbo ń dáhìn nábì sẹ́yìn máa sọ pátá ọmọ yá ń ti kọ́ ànilẹ̀ àwa inú wa ilà wáyò yò ha ànábì ò ní sọ ọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ inú bí ìbá jẹ́ pé ìtọ́lọ̀mbá ní kọ́ sọ ní ọmọ sí ni ní ọmọ sọ tani bá ti wá ka alukurani fún agbó wa kí mo sọlá ọlọ́run ní ká máa kírun ànábì ọ̀wà ní báyìí ni ọlọ́run ṣe ní kẹ́ kírun sọ́lú kàmára ayé tùmọ́ ní òsọ̀lì sẹ́ńpẹ́ kírun lọ́wọ́ ànú kọ̀ọ̀án bẹ́ẹ̀ ti wá kírun wọ́n fi sọ́dọ̀ ànábì àlàyé bá ti kírun sínú koran kò wá sí àyà kan tó lè yí ọ nínú koran àfi kọ́ jẹ́ pé o ní ìgbàláàyè láti gbàgbọ́ yé súnà ní tọ́lọ́wọ́n bá ń so fi ṣe kíni ló fi yí ọ alìsílámù wà súnà wà súnà tó híyà islam islam gangan ni wọ́n ń pè ní súnà súnà gangan ni wọ́n ń pè ní islam that islam. Uh, bìdó ni sunna ẹni bá lóun fẹ́ ṣe sùlámù tó lóun ò ṣe sunna onítọ̀hún oyè kò ṣe sùlámù náà ní sọ alìsùlámù nisfu ẹ̀yìn alìkùránì nisfu islam wà sunna ìyà nisfu hùtánì abẹ́ islam sí méjì báyìí ìdajì islam kùránì okòdaka ìdákejì onáà ní kíni onáà ní sunna ẹni tó bá lóun fẹ́ lọlé sinmi lálìjánnà ó sì fẹ́ sin lọ́hùn tó wá ní ìdajì lòun fẹ́ mú dọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run nígbà dajì lọ́wọ́ ẹ̀ ọlọ́run ó gba ẹni tó bá da kùránì àti súnà papọ̀ lọ́lọ́run ó gbà tó fi ní wàmá àtàkùn rọ̀ṣúlù fàkùdúhù wàmá nàákùn ánìhùn fàǹtàhù nígbà náà bá ti ní kẹṣẹ <laughs> ẹ má ṣe o ẹ má ṣe o ẹ bọ́rọ̀ ẹ̀sìn bá dàrú máa yín lọ́wọ́ ọ̀rọ̀ islam farudú ilọ̀lá wọ́n rasul ẹ padà sínú quran ẹ dá padà sínú hadith tẹ́ ẹ bá dá padà sí ọ̀dọ̀ nǹkan méjèèjì tí mo tọ́ka fún yín yẹn ẹ ní islam ṣe ọ̀rọ̀ náà ò ní yanjú tá a bá ń sọ̀rọ̀ islam à ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn nígbà tó dé pé ọ̀rọ̀ islam wá rí báyìí ẹnì kọ̀ọ̀kan wa tọ́lọ́ wa antum ọlọ́run gbọ́dọ̀ jáde láyé àfi jáde ní muslim lẹ́ni tó ní islam islam ọwọ́ rẹ̀ yẹn ọ ṣe islam tọ́lọ́run rí fáǹsì yẹn òun náà ni pé ọ gbọ́ koran yẹ ó sì gbọ́ sunna yé méjèèjì ló fi mú islam gidi lọ́lẹ̀ bọ́lọ̀ àwọn ní islam lẹ́nu ẹlòmíì mú koran oyè kò mú sunna ẹlòmíì mú koran àlàyé sunna ká bá ṣe kò mú súnà àwọn èèyàn ṣe la ilaha illallah o zikiri ni la ilaha illallah bí kìí ṣe zikiri ni ìmọ̀dárúkọ ọlọ́run ọ̀dà púpọ̀ afdalu zikiri la ilaha illallah kéèyàn wá kójọ lẹ́yìn lẹ́yìn alásàrì níjọ jimá kéèyàn wá tí a sọ ọ̀pá méjì síwájú kẹwàá sákù rẹ̀ kẹwàá ní la ilaha illallah aláha aláha ṣé ìlọ́lọ́run fẹ́ gbà ọlọ́run ṣẹlẹ̀ káfẹ́ sẹ́lá ìlà ìlàlá ànẹ́bì ní káfẹ́ sẹ́lá ìlà ìlàlá ìjọ náà tá ànẹ́bì ń gbà ṣe lẹ́yìn ṣe kíni lẹ́yìn ṣe yẹn ló ṣe jẹ́ pé ìsìláàmù wa a ṣe tí ọlọ́run ní a ṣe a ṣe tá ànẹ́bì ní a ṣe a wà ṣe lọ́nà tá ànẹ́bì gbà ṣe ọ̀nà tá ànẹ́bì gbà ṣe yẹn ní irú wọn lójú ni wọ́n fi mọ sọ pé táwọn ń ṣépè ni síkìrì lẹ́sẹ̀ àmọ́ ọ̀nà tẹ́ ń gbà ṣe òun ànẹ́bì ò ṣe kíni ànẹ́bì ò ṣe tó bá ti fọ́tẹ̀bẹ̀ òní tẹ́bá dẹ̀ pé ẹ̀ ń fẹ́ràn ọlọ́run ẹ fẹ́ di wòlíì ọlọ́run ẹ tẹ̀lé mi Muhammad kalọ̀ ní tí n bá ṣe ní ẹsẹ̀ kí ni iná ní ká ṣe ònàkàlà àdílẹ̀tò wà fẹ́ra àlèmùtàtọ́ fẹ́ra tí ọlọ́run bá aláàfin sọ fún wa pé anábì ní ẹ tẹ̀lé ẹ lè gbẹ̀sìn àti kẹ́ ẹ tẹ̀lé anábì ọlọ́run bá ní tẹ́ bá nífẹ̀ẹ́ ọlọ́run fọ́tẹ̀bẹ̀ yuhibbukumullah ọlọ́run ọba àlá ọlọ́run nífẹ̀ẹ́ yín tẹ́ bá ti ń tẹ̀lé sunna òjísàlá muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa níbo ọlọ́run àgbọ̀dọ̀ kú àfi ká kú sínú islam bó o láti wá fẹ́ mùsùlámù délé ibi tọ́rọ̀ wà nù jama ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sá ìṣàánú wa ọlọ́run ọmọ yẹn fi tá fẹ́ràn nábì ẹni bá mẹ́sìn mí ẹ̀rí yọ ọlọ́run rí fáà sọ́dọ̀ àwọn tí wọ́n ṣe Islam ọlọ́run rí fáà sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n ṣe Muslim ọlọ́run sì rí fáà sáwọn tí wọ́n ń ṣe Islam tara àti wọn Islam, tara wọn náà ní Islam tí ò ní ṣe pẹ̀lú tọ́wọ́nù Kùránì àti sunna àwọn méjì ọlọ́run rí fáà sí ọmọ yẹn tẹ́lẹ̀ gẹ́yìrà islam dínà gbogbo ẹni tó bá lọ lè ṣe ẹ̀sìn mi tẹ́yàtọ̀ sí islam tẹ́yàtọ̀ sí islam tá a mú wá gbogbo ẹni tó bá ṣe ẹ̀sìn mi tí èyí ṣẹ̀sìn islam ọlọ́run ní fàlàyé kọ́bálà mi nù ọlọ́run ní kò sẹ́ni tó gbà lọ́wọ́ wọn wọn ò ní gba ṣíríkù wọn ò ní gba bídíà kulu abu yi anabi anamọ̀lẹ́ ní wọ́n ṣe ẹ̀sìn kan tọ́jẹ́ pé kò sáṣẹ wa ń bẹ̀ pé ẹ ṣe fọwọ́rọ́ dùn amúrúnà anabi ní àwa anabi ní ìfà àṣírà rẹ̀ tí ò ṣe súnà ń bẹ̀ fọwọ́rọ́ dùn ọlọ́run nígbà ọlọ́run nígbà ẹbọ ọlọ́run sì nígbà bídíà tọ́wọ́jẹ́ bídíà mùkáfírà òun náà ti di káfíìrì nu ẹgbàá jẹ́ ti sàlàyé fún tọ́wọ́jẹ́ bídíà tẹ́sí bídíà mùkáfírà ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ yọkàn ṣe wàhálà ni anabi lọ́lọ́run nígbà bó la ṣe wá fẹ́ mùsùlùmù tọ́lọ́wọ́n gbà bó la ṣe fẹ́ mú lọ́dọ̀ ọlọ́ àwa àtàwọn ìyàwó wa àtàwọn ọkọ wa àtàwọn ọmọ wa àtàwọn ẹbí wa àtàwọn aráàlú wa torí bọ́lá bá ràn òjíṣẹ́ ńṣẹ́ wọ́n jíṣẹ́ fún ẹbí wọ́n jíṣẹ́ fún aráàlú. al-ulamahu warasatul anbiya àwọn àlùfáà àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run ọlọ́run wọn ni owó fil minal khasiri ẹni tó bá yẹ lọ lè mú ìsìláàmù déwájú ọlọ́run tó yàtọ̀ sí ìsìláàmù tí ọlọ́run ọba wa Allah subhanahu wa ta'ala tó fi rán wa ńlọ lè ṣòfò lọ́run ni o ńlọ lè ṣòfò lọ́run kálọ́bà ṣòfò náà ni àwọn afáàfi gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹni tó bá mú ṣíríkù dọ́dọ̀ ọlọ́run ńlẹ̀ ṣòfò lọ́run ni ọlọ́run lóun ó ṣe lófò ẹni ẹni bá mú bídíà dọ́dọ̀ ọlọ́run nílò lè ṣòfò lọ́rùn ni bí ọ̀pọ̀ ẹnu nágbére oyé tọ́wádé ẹni tí kò ṣe bídíà mùkáfẹ́rà gbogbo iṣẹ́ tó sì ṣe tóbi lè pàdé ọlọ́run ní bídíà yà ọlọ́run ní ṣe kíni ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ òfò náà ní gbogbo ọjà sí. ayọ́mayá mi nínú ẹ̀sìn wa makana tó sunna ẹ̀rí súnà wà yìí ìta là ń ṣe yìí àwọn tí wọ́n bá ń ṣe àwọn ni wọ́n máa pè ní áàlù súnà àwọn tí wọ́n ń ṣe súnà mọ́ ẹ̀sìn wọn nínú òpin ní áàlù Qur'an torí nìkan ò ṣe súnà àfikún ti gba Qur'an gbọ́ lẹ́yìn náà oríkì